ẹ kú déédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2024 àdúrà mọ́mi balógun ló kọ́ mi ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tún ti bẹ́ sílẹ̀ o látàrí bí wọ́n ṣe yí owó rẹ̀ sókè lábẹ́ rẹ̀ yóò jẹ́ kí iṣẹ́ àti òṣì túbọ̀ gbilẹ̀ sí ni o torí ó ti ṣàkóbá fún ètò ìṣúná ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ló sọ bẹ́ẹ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn iléeṣẹ́ aládàáni lórílẹ̀‐èdè yìí náà sọ sọ̀rọ̀ wọ́n ní ó bá gbogbo ènìyàn lẹ́jàfú tí yóò sì ṣàkóbá fún ọrọ̀ ajé wa Amaechi náà sọ̀rọ̀ ó ní òun bínú sí gbogbo ọmọ Nàìjíríà torí a ò ṣe nǹkan kan bí ìjọba ṣe ń gbé wá là ń gbà á àìbalẹ̀ ọkàn ti ń dé sọmọ Nàìjíríà pẹ̀lú bí àwọn ilé ìfowópamọ́ ṣe kéde àyípadà ojú òpó ayélujára tàrí ṣíṣe ségesège rẹ̀ lábẹ́ rẹ̀ ilé ìfowópamọ́ GT àti Access kéde ìṣe bálabàla ojú òpó wọn àwọn òṣìṣẹ́ láwọn ilé iṣẹ́ ọkọ̀ òfurufú yóò máa wọ ẹ̀rọ ayàwòrán sára látàrí bí ìjọba ṣe ń gbé ìgbésẹ̀ láti túbọ̀ so okùn ètò ààbò dandan. nípínlẹ̀ Kano ọ̀gá àgbà iléeṣẹ́ ológun ti ní kí ọ̀gá lẹ́ka kan iléeṣẹ́ ológun lọ rọ́kún nílé náà nígbà tí wọn yóò máa ṣe ìwádìí rẹ̀. gómìnà Ayédatiwa ti gba iṣẹ́ lọ́wọ́ ọ̀kan nínú àwọn olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ látàrí pé ó gba owó kọ́bẹ̀ mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà látàrí ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Edo àjọ elétò ìdìbò ti gbà láti sún ọjọ́ tí wọn yóò ṣàyẹ̀wò àwọn ohun èlò ètò ìdìbò ti ọjọ́bọ̀ Thursday ìròyìn amúlùúdùn gbajúgbajà olórin ìtàkasúfè ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni Davido ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ọdún kan àwọn ìbejì rẹ̀ lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ìròyìn eré ìdárayá Boniface ni yóò ti ẹsẹ̀ bọ bàtà Victor Osimhen nígbà tí orílẹ̀-èdè wa nàìjíríà bá ń kojú orílẹ̀-èdè Libya nínú ìdíje AFCON qualifier àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lóríṣiríṣi lẹ́ọ̀jẹ̀ ìgbádùn ẹ̀ tẹ́ bá darapọ̀ ẹ wa lójú òpó The Matrix lórí Facebook instagram tiktok youtube àti x àdúrà mọ́mi balógun ló kọ mi.